Shadi? Yes, ma'am. When are you starting work? Yeah, me and I... Look, I really came to eat here. Sorry. Sorry for yourself. Uh, when has grieving becomes madness? Look, there's too much talk at this table, okay? I really just came here to have a nice, quiet meal. Can I have that? But Yemi, what exactly is the problem? ara ma sọpa ẹnu yẹn. what ara ma sọpa ẹnu yẹn. ara ma sọpa ẹnu is something wrong with you. akọlọ ló pàgọ́ àmọ́ àkọ́yí pépé yẹmi yẹmi yẹmi ni mọ̀mí ẹ̀ jẹ́jẹ́ ni. and so ọdún mélòó ló gbàdúrà mi ọdún mélòó ló gbàdúrà mi. ọdún mélòó ló gbàdúrà mi. yes ọdún absolutely. What? I still want to stop it. what is wrong with you. what is wrong with you. my house mọ̀mí. You hit me because of this thing. Did you just stop me? Yes, your thing. Ọláyẹmí má jẹ́ kí n ṣépè fún ẹ o. Sísítà mi ní sùúrù. Ọláyẹmí má jẹ́ kí n jẹ́kun fún ẹ o. Yemi. You kill yourself by yourself. It is you who will kill yourself. What? What? What? Yemi, you can keep quiet. What's wrong with you? You want to go beat her? Ah! No! Bring it on! Bring it on! ọ̀rọ̀ yẹn mi tí mo bá gbé ẹsẹ̀ pé òní bọ́ bẹ́ẹ̀ o. no no no no sísá mi. sọ́ni ìgbòlúgẹ́ tí wọ́n tó lásìkò fẹ́ mojú olówó ẹ̀ ah. tí mo bá gbé ẹsẹ̀ pé ọ̀rọ̀ mi ò fi mí lọ́kàn balẹ̀ ọ̀rọ̀ mi. sísá mi ó tó tó tó. woman you always support evil in this house reason tí Ṣadé yóò fi ní respect máa sọ̀rọ̀ sí mi anyhow agbọ́dọ̀ ló gbàkà a máa gbé kókó. you don't behave yourself. she can hear what you oh say me in this house. Yẹmi Yẹmi Yẹmi oya inside go. I regret having you as my mother. Èmi Ọlájẹmí. go just go. don't go.